kíróníkà kínní orí kejìlá wọ̀nyí sì lé àwọn tí ó tọ̀ dáfídì wá sí sígláàgì nígbà tí ó fi ara rẹ̀ pamọ́ nítorí sọ́ọ̀lù ọmọ kíṣì àwọn wọ̀nyí sì wà nínú àwọn akọni tí í ṣe olùrànlọ́wọ́ ogun náà wọ́n lè tafà wọ́n sì lè fi ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì sọ òkúta àti fi ọrún tafà àní nínú àwọn arákùnrin sọ́ọ̀lù ti benjamini ayeseri ni olórí àti joashi àwọn ọmọ shema ará gibea àti jesieli àti peleti àwọn ọmọ asmafeti àti beraka àti jehu Ara anatoti àti Ismaaya ará gibeoni akọni nínú àwọn ọgbọ̀n àti lórí ọgbọ̀n ènìyàn àti jeremiah àti jahasieli àti jehonani àti josabadi Ara gedera elusai àti jeremoti àti beliaya àti semariah àti sefatiah ara arofi elkana àti jesaiah àti asareti àti joeseri àti jeshobeimu àwọn ará kora àti jehola àti sebedaya àwọn ọmọ jerohamu ti gedori àti nínú àwọn ará gadi àwọn ọkùnrin akọni kan ya ara wọn sọ́dọ̀ dáfídì nínú ihò ní ijù àwọn ọkùnrin ogun tí ó yẹ fún ìjà tí ó le di àṣà òun ọkọ̀ mú ojú àwọn ẹni tí ó dàbí ojú kìnìún wọ́n sì yára bíi àgbọ̀nrín lórí àwọn òkè ńlá eseri èkíní ọbadaya èkejì eliobu ẹ̀kẹta mishmama ẹ̀kẹrin jeremiah ẹ̀karùn atai ẹ̀kẹfà elieli ẹ̀keje jonanani ẹ̀kẹjọ elsabadi ẹ̀kẹsàn jeremiah ẹ̀kẹwàá macbanai ẹ̀kọkànlá àwọn wọ̀nyí lé àwọn ọmọ gáàdì àwọn olórí ogun ẹni tí ó kéré jù tó fún ọgọ́rùn-ún ènìyàn àti ẹni tí ó pọ̀ jù tó fún ẹgbẹ̀rún wọ̀nyí lé àwọn tí ó gòkè odò jọ́dánì lé oṣù ìkíní nígbà tí ó kún gbogbo bèbè rẹ̀ wọ́n sì lé gbogbo àwọn tí ó wà lé àfonífojì nínú ìlà oòrùn àti níhà ìwọ̀ oòrùn nínú àwọn ọmọ benjamini àti juda sì tọ dáfídì wá lórí òkè dáfídì sì jáde lọ pàdé wọn ó sì dáhùn ó sì wí fún wọn pé bí ó bá ṣe pé ẹ̀yin tọ̀ mí wálé àlàáfíà láti ràn mí lọ́wọ́ ọkàn mi yóò ṣọ̀kan pẹ̀lú yín ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀yin wá láti fi mí hàn fún àwọn ọ̀tá mi nígbà tí ẹ̀bi kò sí lọ́wọ́ mi kí ọlọ́run àwọn bàbá wa kí ó wò kí ó sì ṣe ìdájọ́ nígbà náà ni ẹ̀mí bà lé amasai tí í ṣe olórí àwọn ọgbọ̀n náà wípé tìrẹ lé àwa dáfídì tìrẹ lé e, a sì ń ṣe ìwọ ọmọ jésè àlàáfíà àlàáfíà ni fún ọ àlàáfíà sì ni fún àwọn olùrànlọ́wọ́ rẹ nítorí ọlọ́run rẹ ní ràn ọ́ lọ́wọ́ dáfídì sì gbà wọ́n ó sì fi wọ́n jẹ olórí ẹgbẹ́ ogun nínú ẹ̀yà manase sì yà sí ọ̀dọ̀ dáfídì nígbà tí ó bá àwọn ará filistia wá láti bá sọ́ọ̀lù jagun ṣùgbọ́n wọn kò ràn wọ́n lọ́wọ́ nítorí àwọn olórí àwọn ará Filistia nígbà tí wọ́n ń gbèrò rán an lọ wípé tí òun tí orí wa ni òun ò fi padà lọ sí ọ̀dọ̀ Sọ́ọ̀lù olúwa rẹ̀ bí òun ti lọ sí Síkílágì nínú àwọn ẹ̀yà Manase yà sí ọ̀dọ̀ rẹ̀ Adna àti Josabadi Gedieli àti Michaeli àti josabadi àti elihu àti sitai àwọn olórí ẹgbẹẹgbẹ̀rún tí í ṣe ti manase wọ́n sì rán dáfídì lọ́wọ́ sí ẹgbẹ́ ogun náà nítorí gbogbo wọn ni akọni ènìyàn wọ́n sì jẹ́ olórí nínú àwọn ọmọ ogun nítorí lé àkókò náà lé ojoojúmọ́ ni wọ́n ń tọ̀ dáfídì wá láti ràn án lọ́wọ́ tí ó fi di ogun ńlá gẹ́gẹ́ bí ogun ọlọ́run èyí ni iye àwọn ènìyàn náà tí ó há mọ́ra tán fún ogun tí wọ́n sì tọ̀ dáfídì wá sí hebroni láti pa ìjọba sọ́ọ̀lù dà sí ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa àwọn ọmọ juda ti ń gbé asà àti ọ̀kọ̀ jẹ́ ẹgbàáta ènìyàn ó lé ẹgbẹ̀rin tí ó há mọ́ra tán fún ogun nínú àwọn ọmọ simeoni akọni ènìyàn fún ogun ẹ̀ẹ́dẹ́gbàárún ó lé ọgọ́rùn-ún nínú àwọn ọmọ léfì ẹgbàájì ó lé ẹgbẹ̀ta jehoiada olórí fún aaroni ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin sì wà pẹ̀lú rẹ̀ àti sadoku akọni ọ̀dọ́mọkùnrin àti nínú ilé baba rẹ̀ olórí méjìlélógún àti nínú àwọn ọmọ benjamini àwọn arákùnrin sọ́ọ̀lù ẹgbẹ̀ẹ́dógún nítorí títí di ìsinsìnyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lé ó ti ń tọ́jú ìṣọ́ ilé sọ́ọ̀lù àti nínú àwọn ọmọ efraimu ẹgbàáwá ó lé ẹgbẹ̀rin akọni ọkùnrin ènìyàn olórúkọ ni wọ́n ní ilé baba wọn àti ààbọ̀ ẹ̀yà Mánásè ẹgbàásán tí a yàn nípa orúkọ láti lọ fi Dáfídì jẹ ọba àti nínú àwọn ọmọ Isakari tí ó ní òye àkókò láti mọ ohun tí Israẹli bá máa ṣe olórí wọn jẹ́ igba àti gbogbo àwọn arákùnrin wọn ń bẹ ní ìkáwọ́ wọn nínú ti Sebuluni irú àwọn tí ó jáde lọ sí ogun tí ó mọ ogun ìwé pẹ̀lú gbogbo ohun èlò ogun ẹgbàá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọn kì í fi iyèméjì tẹ̀gùn àti nínú ti naftali ẹgbẹ̀rún olórí ogun àti pẹ̀lú wọn ti àwọn ti asà àti ọ̀kọ̀ ẹgbàá méjìdínlógún ó lé ẹgbẹ̀rún àti nínú àwọn ọmọ dání tí ó mọ ogun ìwé ẹgbàá mẹ́rìnlá ó lé ẹgbẹ̀ta àti nínú ti Áṣẹ́rì irú àwọn tí ń jáde lọ sí ogun tí ó mọ ogun ìwé ọ̀kẹ́ méjì àti lé apá kejì odò Jọ́dánì nínú ti àwọn ọmọ Rúbẹ́nì àti àwọn ọmọ Gáàdì àti ààbọ̀ ẹ̀yà Mánásè pẹ̀lú gbogbo onírúurú ohun èlò ogun fún ogun ọ̀kẹ́ mẹ́fà gbogbo àwọn ọkùnrin ogun wọ̀nyí tí wọ́n mọ̀ bí a ti tẹ́ ogun wọ́n fi ọkàn pípé wá sí Hébrónì láti fi dáfídì jọba lórí ìsírẹ́lì gbogbo àwọn ìyókù nínú ìsírẹ́lì sì jẹ́ onínú kan pẹ̀lú láti fi dáfídì jẹ ọba níbẹ̀ ni wọ́n sì wà pẹ̀lú dáfídì ní ijọ́ mẹ́ta wọ́n ń jẹ wọ́n sì ń mu nítorí tí àwọn ará wọn ti pèsè fún wọn pẹ̀lúpẹ̀lú àwọn tí ó súnmọ́ wọn àní títí dé ọ̀dọ̀ isakari àti sebuluni àti naftali mú àkàrà wá lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ìbákasíẹ́ àti lórí ìbáka àti lórí màálù àní oúnjẹ ti ìyẹ̀fun èso ọ̀pọ̀tọ́ àti èso àjàrà gbígbẹ àti ọtí wáìnì àti òróró àti màálù àti àgùntàn lé ọ̀pọ̀lọpọ̀ nítorí tí ayọ̀ wà ní Ísírẹ́lì.